وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا جعل البشر نسبا وصهرا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وتابعينا له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان أيها الإخوة الأعزاء والأخوات الفضليات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو ألا أباوه ọba tí ọ dá wa ọ wá so wá papọ̀ nípasẹ̀ ẹbí àwọn tá a jẹ́bi yẹn a máa fara wá ká a máa sàkólé kan lérí ara wa ju àwọn ẹ̀dá mi lọ ọba yìí tó ṣe wá lẹ́bí yìí torí kálíbà máa ṣàṣepọ̀ òun ló tún wá ṣe wá lánàá ara wa àwọn tá bá fẹ́ ọmọ. lọ́dọ̀ ara wa àbí tí a bá fọmọ fúnra wa okùn aná òun náà nípa púpọ̀ torí pé àwa méjì ta wá láti inú ẹbí ọ̀tọ̀ọ̀tọ̀ táwa méjèèjì ta bá ti so igi láàrin ara wa. àwọn méjèèjì àti di aláṣepọ̀ ẹbí méjèèjì náà wọ́n ti ròpọ̀ mọ́ra wọn ọlọ́run bá láti ní ó fi okùn ẹbí àti okùn àná tọ́lọ́run fi so wá papọ̀ abẹ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́mọ́sẹ̀ sàánú wa lérí okùn náà kọ́lọ́mọ́jẹ ọjà mọ́ wa lọ́wọ́ nítorí pé bókun ẹbí ọba ti já tókun àwátá jẹ́ àna ara wa tí ọba já ọkọ àtìyàwó wọn sì sẹ̀mí tó gbádùn ọba tó wá pa wá láṣẹ tó ní ká máa dáadáa sẹ́bí ká máa ṣe dáadáa sánà nítorí àǹfààní tá jẹ́ ń bẹ̀ adúpẹ́ ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run annabuwa muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ìtí afẹ́gbéyẹ̀wò nírọ̀lẹ́ ọ̀rọ̀ kan tí ó pàtàkì ni especially fún àwa tí a ti lọ́kọ àtàwa tá a ti níyàwó òun náà ni al-ihsanu ila al-ashar ìmá ṣe dáadáa sí àwọn wa ebi ìyàwó wa òun náà ni wọ́n ń pè lánàá àwọn ẹbí ọkọ wa òun ni wọ́n ń pè ní fúnra wa lọ́mọ àwa yìí àwọn là ń jẹ́ àna ìmọ̀ ṣe dáadáa sí àna ẹni pé ọ̀pọ̀lọpọ̀ tíra fi kọ táwọn èèyàn ṣe kò fi bẹ́ẹ̀ pọ̀ lérí ẹ̀ kọ́dà wà sí kò fi bẹ́ẹ̀ pọ̀ lérí ẹ̀ ó sì jẹ́ nǹkan kan tó yẹ kí a ṣe àkólé kan lérí ẹ̀ nítorí pé àǹfààní tí yọ́ wà ń bí ká máa ṣe dáadáa sáwọn àná wa ọkọ̀ rẹpẹtẹ oore tó wà ń bí ká máa ṣe dáadáa sí àwọn ẹbí ọkọ wa òun náà pọ̀ rẹpẹtẹ wa min asbab as-sa'ada az-zawjiyya nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí ìgbéyàwó lárinrin kó ládùn kó tọ́ kó òun náà ni alẹ́sánú ilẹ̀ aṣùhà ká máa ṣe dáadáa sáwọn bàbá ìyàwó wa àti àwọn ìyá ìyàwó wa àtàwọn ẹbí ìyàwó wa nínú tó máa jẹ́ kí obìnrin kọ́ra ìjòkó nílé ọkọ kó fọkànbalẹ̀ kó sí àwọn ọmọ rẹ̀ jìnnà kọ́kọ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ kó láṣeyọrí ilé ọkọ òun náà ni kómìnrin ọmọ ṣe dáadáa sí àwọn bàbá ọkọ àti ìyá ọkọ kó tó máa wá pe àwọn ẹbí rẹ̀ káwọn náà mọ̀ ṣe dáadáa sáwọn àna wọn bàbá ọkọ bàbá ìyàwó ìyá ọkọ ìyá ìyàwó ìṣe dáadáa sí àwọn méjèèjì ní máa jẹ́ kí ìgbéyàwó fọkànbalẹ̀ ní sì máa ń jẹ́ kí ìgbéyàwó ọtọ́ kọpẹ́ kó sèso rẹ̀ gbogbo àwọn tá a ti fẹ́yàwó abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àdáwò ti ṣẹlẹ̀ tí pẹ̀lú káfíń ṣẹlẹ̀ ọlọ́mọdé ọ̀ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí a múra tí àwọn náà fẹ́ márì báyá lọ́kùnrin wa àbí lóbìnrin wa ká pé ìṣe dáadáa sáwọn father-in-law mother-in-law ká mọ̀ pé <laughs> ipa to kó ninu ìgbéyàwó kìí sí ipa tó kéré o ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala oúnjẹ so wapọ. ọkọ ati ìyàwó tọ́lọ̀ ń so yẹn ọlọ́wọ́n bá so àwọn míì náà papọ̀ náà ìdílé ọkọ àti ìdílé ìyàwó ọlọ́run so wọ́n papọ̀ nítorí àwọn méjì tí wọ́n papọ̀ ọkọ àtìyàwó ọkọ ọmọ ṣe dáadáa sáwọn àna ẹ̀ ìyàwó náà ọmọ ṣe dáadáa sáwọn àna ẹ̀ àwọn àna náà ọmọ ṣe dáadáa síra wọn ààrẹ ẹ̀rẹ̀tìbátún ìlàhí ọba tí ó ní kọ́ fẹ́ ẹni tó fẹ́ yẹn lọ́kùnrin ọba tó ní kọ́ pàdé ẹni tó fẹ́ yẹn lóbìnrin qadarun kauni irtibatun ilahi kádàrà ló so yínfọ́ lẹ́yìn náà Allah fúnra ara rẹ̀ òun lọ kọ àkọọ́lẹ̀ náà ipé ẹ máa jọkọ àtìyàwó kèsì gbogbo tó bá fẹ́ pátá lọ máa rí lọ́dọ̀ ìyàwó kèsì gbogbo tó bá fẹ́ tán pátápátá ilọ́ máa rí lọ́dọ̀ ọkọ ọ máa ṣe àmójúkò láwọn abala kan ó sì máa gbádùn rẹ̀ láwọn abala kan Allah subhanahu wa ta'ala ń sọ náà al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وشهرا ọlọ́run ní ọba yìí ọba tó dá yín ọba yìí ló dá yín látara omi ọwá sọ yín dẹ̀dá látara ẹ̀dá ọlọ́run wá yọ àwọn kan ní pé ẹ̀yẹn ma jẹ́ bí nasaba anasaba ọlọ́run yọ àwọn kan nínú àwọn ẹ̀dá tó dá ó ní èyàn máa jẹ́ ṣẹ́hìrán ẹ máa jẹ́ àná gbogbo ìran bá fẹ́ gbogbo elédè tó bá fẹ́ gbogbo ẹbí tó bá fẹ́ aláàlọ́lẹ̀ yín papọ̀ ọba aláàlọ́dà yín pọ̀ torí dáadáa kan tọ́lọ̀ fi síbẹ̀ sọ́tùlù fọ̀rọ̀kọ́n àyà 54 lọ́lọ́run ti ń sọ fún wa wípé òun ọlọ́run ọba lòun ṣe wá lẹ́bí àwa tá a bá ti jáàna ara wa a máa mọ́lẹ́jì ara wa ni ọlọ́run lòun lòun dà wá lòun sọ wá di àná. ẹ̀yin yá mi nínú ẹ̀sìn wa amara Allahu ta'ala ببعث الحكم من أهل الزوج والحكم من أهل المرأة إذا حدث الشقاق بينهما ọlọ́wọ́n bá aláà ọ̀sán náà lọ́kọ̀ọ́rán ó jẹ́ àmà ipa táwọn àná máa ń kó nínú márìjì tí òpó márìjì bá fẹ́ dàwó torí láwọn àsìkò kan ìdẹ́dà yín lè má bára yín mu wà àtìyàwó ẹ̀ àbí wà àtọkọ ẹ̀ ọlọ́wọ́n bá aláà wá gbé àná dìde nílé ọkọ ọlọ́run gbé àná dìde nílé ìyàwó ọlọ́run ni ẹlọ́lẹ̀ yanjú aáwọ̀ tí ń bẹ láàrin àwọn ẹbí yín méjèèjì tí wọ́n fẹ́ túká ó jẹ́ àmọ̀ pé àṣẹ àná ilé ọkọ ilé ìyàwó ọlọ́run kan fi wọ́n tún ìgbéyàwó tó bá fẹ́ bàjẹ́ ṣe lòfin ní bàjẹ́ nílé àná ọmọ yá mi tó bá ti bàjẹ́ òun ní dìde sọ̀rọ̀ òun ní bàjẹ́ ilé ọkọ lórí àwọn bàbá ọkọ rẹ̀ kán lè bá ju dé nígbà tí wàhálà bá fẹ́ dé ọlọ́run ọba ní wọ́n ní kírísítùm ṣe fọ́ ọ̀bẹ ilé ní máa ọlọ́run ọba ní tẹ̀ bá ti ń páyà tẹ̀ bá ti ń rí i pé àìṣedédé àáwọ̀ wàhálà wọ́n fẹ́ bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n máa láàrin ọkọ àti ìyàwó bá ti mà dájú bẹ́ẹ̀ fàbàtú hakama min ahli ọlọ́run ọba ní ẹgbẹ́ dé ọ̀jọ̀gbọ́n kan nínú fámìlì ọkọ ẹ̀rẹ̀ wàhákàmọ́ mímí àkìá ẹ tún wọnú àwọn ẹbí ìyàwó náà ẹgbẹ́ ọ̀jọ̀gbọ́n kan dìde níbẹ̀ àwọn ni wọ́n gbé dìde yìí àná ni wọ́n ṣẹ́ra wọn ìyúrídà ìṣúlá ọlọ́dún àwọn méjèèjì tí wọ́n bá dábìí àpá wọn fẹ́ ṣe dáadáa àwọn fẹ́ ṣàtúnṣe láàrin ọkọ àtìyàwó tí wọ́n fẹ́ pọ̀n lẹ́yìn ọmọ wọn bọ́yọ́kọ àbíyàwó ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ti láàrin àdáadáa tí wọ́n ti sọ̀rọ̀ odò ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ síbi tọ́yọkọ́rọ̀ ọ ṣe kíní tọ́yọkọ́rọ̀ ọ wà ìwà fèké lọ́wọ́ bẹ́yìn náà wọ́n máa ọlọ́run lọ́wọ́ sì sọ̀tà òfin kò kalẹ̀ tó ọlọ́run lọ́wọ́ wọn ọba ayé ọba Allah ọba tó nímọ̀ ní o ọlọ́mọ ẹni tó jẹ̀bi ọlọ́mọ ẹni tó jàre yọ wà kálukú ní ìrò lẹ́ni tí ọba ṣe àtọkọ àtìyàwó àtàwọn àna méjèèjì ọlọ́run lọ́wọ́ ma gbogbo wọn òun sì fún kálukú ní ìrò lẹ́ni tí ọba ṣe Suratu An-Nisa 35 ọlọ́run ráwọn ànánsẹ́ àbí ọ̀rọ̀ wọn sẹ́bí ọlọ́run ráwọn ànánsẹ́ ló ṣe jẹ́ pé àwọn tí wọ́n ní ká dìde yìí tọ́ bá ṣe dáadáa sí wọn ò ní dìde sọ̀rọ̀ rẹ̀ ẹnìkan níyà sí ọ ní ọkọ ló wá jẹ́ kọ́kọ́ nìkan ló fẹ́ ọ̀fọ́yẹ́ àwọn ẹbí ẹ̀ àbí nínú ẹbí ọkọ ni wọ́n ti ní ká dìde náà ní dìde ẹnìkan ò ní dìde láti ràn wọ́n lọ́wọ́ ìwọ ọkọ láti bọ́ ọmọ wọn wí lẹ́ni tí ń ṣe tí wọ́n náà bá ti ṣe kíní tọ́ bá ti dáa àjẹgbẹ́ bá tẹ̀lẹ̀ tútù kọ́wọ́ náà dàmì tútù síwájú kọ́lọ̀pọ́sà síwálẹ̀ ní rẹ̀ lil islami adabun tayyiba ma'ala hasu'a islam ẹ̀sùn dáadáa ọlọ́run gbàgbé kalẹ̀ yìí pé àwa mùsùlùmí ká máa bá wọn èèyàn lò dáadáa ọlọ́pọ́sà síwálẹ̀ ní rẹ̀ kìí ṣe fáànà rẹ nìkan fáwọn fámílì ọkọ rẹ nìkan gbìyànjú kọ bẹ̀lọ́ ǹkọ́lọ̀ ọ̀sìn ọlẹ̀ ní eré sórí tó bá ti jẹ́ ní eré ọ̀rọ̀ rí ọmọ rọrùn ọlọ́run fẹ́rẹ̀ wallahu yuhibbul muhsinin àwọn èèyàn fẹ́rẹ̀ lẹ́yìn náà àdúrà rí ọmọ gbà àwọn èèyàn máa ṣàdúrà fún ọ ìwọ náà gbádùn ayé ẹ ọ márìjì ẹ ọ sẹ̀mí rẹ̀ ẹ̀rí ìmáṣe dáadáa sí gbogbo ẹ̀dá ọlọ́run mini khasọ́ isi ahli sunnati wal jama'a ó wà nínú àwọn ìwà táà retí lọ́dọ̀ ẹni tí bá ń pèrè ní ahli sunna kọ́ ọmọ ṣe dáadáa sí gbogbo ẹ̀dá ọlọ́run anábì ni wà khalikin nasa bi khulikin hasan anábì ni gbogbo ẹ̀dá ọlọ́run pátá mọ́ dáadáa sí wọn ká tó wá pé àwọn tí wọ́n fún ọlọ́mọ àbáwọn tí wọ́n bí ọkọ tó fẹ́ tí ń tọ́jú ẹ̀ bàbá ọkọ bàbá ìyá ọkọ àwọn ni wọ́n tọ́jú ọkọ ni wọ́n bí ọkọ kí wọ́n tó rọ́kọ o gbọ́dọ̀ fojú kékeré wò wọ́n o sì gbọ́dọ̀ fojú tẹ́ḿbẹ́lú wọn o gbọ́dọ̀ mọ́rọ̀ wọn fífúyẹ́ tó o bá fẹ́ gbádùn lé ọkọ àná rẹ tó gbọmọ lọ́wọ́ ẹ̀ ọmọ tó gbà lọ́wọ́ rẹ̀ yẹ́ huwa alladhi addaba bàbá yẹn lọ́kọ́ lẹ́kọ̀ọ́ wa allama olófun ní mímọ̀ wa fahamaha din Allah òun ló fi ẹ̀sìn òun lọ́kọ́ níwà nígbà tó bí ìdílé yẹn tán gbé ọ Ibrahim mi ti ọdún ti ọdún o láti kékeré ni bàbá yẹn fi tọ́jú ẹ̀ ó fún un lóúnjẹ ó fún un lómi ó fún un láṣọ ó gbé lọ síbítù ó tọ́jú àlàáfíà rẹ̀ ó fún un lẹ́kọ̀ọ́ ó fún un ní kéwú ó fún un kùrán ó fún un ní hadidi ó tún fún un ní exposure gbogbo ń ta kàálẹ̀ ní àǹfààní ẹ̀ bàbá yọ wá pé kọmọ bọ́sọ́dọ̀ rẹ̀ púpọ̀ mọ́ náà òun bùn àti gbogbo àwọn dáadáa tóun bí ìdìsílà bàbá tí ó wọ sùnsùn tó fún ọlọ́mọ bíbí inú ẹ̀ yìí kọ̀yẹ́kọ́ tẹ́ lọ́dọ̀ rẹ̀ tó bá tẹ́ òmòrè ọlọ́run tó láǹfààní tẹ́lómi ń jẹ lára yàwó táwọn ọmọ rẹ̀ ń jẹ lára yàwó kìí sí wọ́n lọ fàǹfààní yẹ síbẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ló sì wálẹ̀ bóun ni ó sì wá kọ́lé tán tọ́wọ́ àwọ̀ ọmọ wọn lọ́wọ́ látara wọn burúkú ọwọ́ rẹ̀ الاهتمام بزوجة ايام ايامي قبل اتنقض او برولاس او اقوني او الاجي او باليلي اجالوا الايمة يقول ومن المعاشرة الطيبة التي امرنا الله بها هو الاحسان الى الاصهار ọlọ́run pa wá láṣẹ ó ní ká máa bá wọn ìyàwó wa lò dáadáa ọlọ́run bá ńlá ó ní wà á ṣírò ohun nàbí ma'aruf ọlọ́run láwọn ìyàwó yìí ọlọ́run ní máa ṣe dáadáa sí wọn ṣe nínú dáadáa tí wọ́n ní ká máa wọn nú òun náà ní ká máa ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ẹ̀ ẹ̀yọ́mọ̀ yá mi ẹ̀sìn wa. àbí ìlẹ̀fàtàkì وهذه المرأة النقية الطيبة أمانة بيديك أيها الزوج يوقعني توفيه يو توفيه àmáànà ni lọ́rùn rẹ̀ wọ́n fún ọlá màánà ipé kọ bá wọn tọ́jú àmáànà yẹn kò ní dáa kó disapọ́ǹtì àwọn tó fún ọlá màánà àwọn wo ni wọ́n fún ọlá màánà àwọn àna rẹ̀ kí ni àmáànà náà ọwà mójútó ẹ̀sìn rẹ̀ ọwà mójútó àlàáfíà rẹ̀ bàbá mójútó ìwà rẹ̀ àǹfààní tọ́mọ̀ yìí tí ó ṣe fún ọkọ̀ rẹpẹtẹ bí tí ń jẹ́ àmánà fún ọtọ́ gbọ́dọ̀ tọ́jú nítorí àǹfààní tó fẹ́ rí lálẹ́ ọmọ bá lásìpọ̀ ọmọ gbádùn ẹ̀ lẹ́yìn náà ọmọ bá ṣeré ọmọ rẹ̀ ní fọ̀rọ̀ lọ yọ ma bímọ fún ọ ọmọ ránṣẹ́ yọ ma dáná fún ọ yọ ma bọ tún lẹsẹ sórí gbogbo tí ń ṣe ń pátá o àwọn kan ni wọ́n tọ́ àwọn kan ni wọ́n rè mí àwọn kan ni wọ́n fún ní àwọn ẹ̀kọ́ tí ń lò yẹn ọgbọ ọdọ bọ bá ti rántí ìyàwó ẹ pé ìyàwó rẹ mà dáa máa rántí àwọn tí ẹ tí wọ́n tọ́ ìyàwó rẹ tí ó jẹ́ irinṣẹ́ ìdùnnú fún ọ sọ̀nàẹ̀hún fọ́kọ̀ sọ́ọ̀nì ẹ̀há ọ̀fọ́kọ̀ àwọn kan ni wọ́n ṣe é àwọn kan ni wọ́n bíúdì ilé ẹ̀ tọba tí wá gbàgbé àná rẹ ọgbàgbé ìyàwó rẹ̀ àmánà ni májè wọ́n sọkún lérí àmánà tí wọ́n fún yẹn bọ́dà mi ti di problem sánà lọ́rùn nígbà tó sì fẹ́ gbọ́ ọmọ yìí bí ń ṣe ń ṣe kò sẹ́nìkan tó lè gbà pé yọ padà yàwó ànígbà náà arábìnrin yẹn ti wọ́ lójú yọ́mọ wá lọ lè máa pe ìyá ìyàwó ẹ̀ mo ní kí n béèrè àlàáfíà yín ṣe ti jẹun ṣe ti lògùn yín mo ti sẹ́ndì káàdì sí fóònù yín mo ti sẹ́ndì owó kan sínú àkáǹtì yín níbọ̀ wá kí yín níjọ́ Sunday yóò tún ra provision dání yóò ra oògùn dání yóò pè yóò bá wọn ṣeré yóò pè bàbá mo ní bèèrè àláfíà yín náà ni tí ó sí kankan bàbá ní dáadáa mọ́ wa ta ní sọ̀rọ̀ tìmí Ibrahim ní sọ̀rọ̀ yẹ́sà yẹ́sà yẹ́sà yẹ́sà yẹ́sà ní ọmọ sí nígbà tọwọ́ rẹ̀ tẹ̀ntẹ́ wá tán wọ́n pe fóònù ẹ̀ kò gbé mọ́ bàbá Sheikh sọ́ọ̀lẹ̀ alùfẹ̀mí nínú àwọn sọ́lẹ̀fọ́ sọ́ọ̀lẹ̀ rámọ́tọ́láyà àlèyìn wọ́n ní bọ́ bá ṣe fẹ́ kí wọ́n ṣe sọ́mà rí obìnrin nílé ọkọ bẹ́ẹ̀ náà ni kí wọ́n náà kọ́ ọmọ ṣe pẹ̀lú ìyàwó tó wà lé tọ́rọ mọ àwọn nǹkan lòun náà nítorí bá ti mọ̀ pé ah bọ́kọ ọmọ mi obìnrin bá ṣe báyìí yọ bà mí nú jẹ́ ìwọ náà mọ̀ ṣe fún ìyàwó tó wà lé torí ìyàwó rẹ̀ ọmọbìnrin àwọn nǹkan lòun náà ìtàǹgbọ́ iná ọ̀rọ̀ wọn ni pé nítorí ọba ṣe fọ́mọ ọlọ́mọ ni wọ́n ṣe fún ọmọ tí ẹ kó tó fabẹ́rẹ́ gún yẹn lọ́gbọ́n fi gún ara rẹ̀ ẹ máa yá mi ìkàràmù aláṣùhárí ìkàràmù lẹ́sàwùṣà wọ́n ní gbogbo àpọ́nlé téèyàn bá ṣe fún àwọn àna ìyàwó rẹ̀ lọ́n ṣàpọ́nlé yẹn fún tọ́ba sì ti wáyé ẹ̀yà ara rẹ̀ nílé àna ìyàwó rẹ̀ lọ yẹ̀yẹ́ ẹ̀ tọba ti tàbùkù àná ọ tàbùkù ìyàwó ẹ ọlọ́run sí ni wà á ṣòro hàn náà bil ma'ruf ọlọ́run láwọn obìnrin yẹn ẹ máa dùn wọ́n nú ṣé bó ṣe ń ṣe sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yẹn sínú rẹ̀ ń dùn tó ṣe jẹ́ pé nígbà míì ọ máa béèrè pé ayàwó ló ní ká dáadáa sánà àdíṣì wo lọ sọ bẹ́ẹ̀ ayà pọ̀ rẹpẹtẹ àdíṣì pọ̀ rẹpẹtẹ tó bá gbọ́ yé lókù torí tó bá gbọ́ yé kọ́lọ̀ ní kò dùn ìyàwó nú ọmọ gbára dùn nú rẹ̀ náà ní kọ́ máa dùn àwọn òbí rẹ̀ nú ìyàwó Juwairiya ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam nínú àwọn Bani al-Mustalaq òun náà lọ́wà tẹ́lẹ̀ nínú àwọn fámílì Bani al-Mustalaq nígbàtà ànábì wá fẹ́ ìyàwó Juwairiya ìyàtọ̀ ní mọ́sán ṣìkáàrù láàárọ̀ tánàbí jáde tó wọlé tánàbí bá lẹ́yìn ìjọ wákàtí méjì tí tó ṣàṣìkáàrù níbi tó ti kí wọ́n wà ní wọ́n ní ibi tó ti kírun nínú yàrá níbi aago mẹ́sàn-án kọ́mọ̀tà sikar alọ́mọ̀tà sàwọn ìyàwó jọ náà bẹ́ẹ̀ ìyàwó ju àìríyà táwọn wí ni ọ̀kan náà àwọn ìyàwó ànábì ni sallallahu alaihi wasallam radiyallahu ta'ala anha ànábì ni mo ti wí nǹkan mẹ́ta kan sìn ó wa nafsihi anábì ni mo ti wí nǹkan mẹ́rin nísìn mo wá kórè lẹ́gbẹ̀ẹ́ta ó ti ṣe déédéé gbogbo tó ń ka látàárọ̀ àti gbogbo tó ń ṣe anábì ni subhanallah adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi ah, ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ kọ́lẹ̀ mọ́sà jẹ́ ọ̀rọ̀ wà lọ́rùn ká máa wí àtàwọn ìyàwó wa ìyàwó àìríyà yìí ń gbàdá ní àdúfẹ́ àwọn fámìlì rẹ̀ wọ́n ń bẹ lóko ẹrú lọ́dọ̀ àwọn sàhábà àwọn fámìlì ìyáwá Juwairiya tí kálukú ti ní méjì mẹ́ta tí wọ́n ń ṣẹrú lọ́dọ̀ wọn nígbà àwọn agbọ́gbé ànẹ́bì fẹ́ Juwairiya àwọn sàhábà gbọ́gbé ànẹ́bì fẹ́ Juwairiya àwọn fámìlì Juwairiya ìní ẹrú lọ́dọ̀ àwọn àna ànábìsì ni wọ́n gbà pé àna àtàwọn náà gbogbo wọn ni wọ́n wá panu pọ̀ wípé gbogbo àwọn fámìlì ìyàwó ànábì tọ́wà lóko ẹrú kálukú kálukú túlẹ̀ o wọ́n ni wọ́n sì tù wọ́n lẹ̀ wọ́n pé ọgọ́rùn ipe wọ́n bá jùwọ̀rí yàtọ̀ ọlábúrò yá òun ni àbúrò bàbá àwọn olóbìyẹ́ à bóò ni wọ́n ṣe jẹ́ àkọ́bí bàbá tẹ̀ ó ah! ní àkọ́bí ya ti wọn ọ̀yá ẹ̀wọ̀n lọ ẹ̀wọ̀n lọ ìkìrámọ̀ ní jùwẹ̀ríyà tàà kọmọ jẹ́ àtàlẹ́ fún jùwẹ̀ríyà yọmọ wá jẹ́ pé wọ́n fẹ́ ń fà nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam báwọn sàábà tí ó ti nù àwọn tán ṣe báyìí pẹ̀lú àná nábì bóò ni wọ́n ṣe pẹ̀lú àná tí wọn asàlàfíyà àkídà ìbádà ẹgbọ́ asàlàfíyàtú àkídà ìbáadà akhlaq tọba mọ̀ sójú ọ̀nà asàlàfíyà yìí lọ́fẹ́ máa rìn mọ́fẹ́nu lásán rìn wọ́n fi fọ́tò lásán rìn ìrìnyìn pẹ̀lú ìgbàgbọ́ àti ìbáadà tó yanjú pẹ̀lú wàtọ̀ dá ara wàtá bá lọ́dọ̀ àwọn asàlàfù sálẹ̀ onífẹ́ wọ́n sàpẹ́lẹ̀ ànábíwá Muhammad sallallahu alaihi wasallam torí pé wọ́n jáàdìnà lójú ó tún wọ́n lẹ̀ àná tí wọ́n gbóhùn ní wọ́n sí wọ́n sí sí wọn àmì béèrè ipò tó wà lọ́dọ̀ àná lọ́wọ́ o ọ̀dọ̀ àwọn àná rẹ̀ láàlọ́ torí àti mọ̀ pé irọ́ wọ́n mọ̀ àwọn ni a bèèrè lọ́wọ́ pé ẹ̀dá fún láti àfá Ibrahim ti wá fẹ́ Zainab bóò ni ìhà tọ́kọ sí à tí wọ́n bá sọ pé Ibrahim kaná ọmọlúwàbí ni ọ̀nà ìyàwó ẹ̀rí Ibrahim Allahu Akbar kò lè má débi bí ọba débi yóò sì pè wá àjọwà ń bí níjọ́ kẹta ọdún léyà bó ṣe wà yìí ọmọdánà di méjì báyìí tó ti gbé láṣẹ àti òróró wá yóò tún jíwa fún sáàrì Ibrahim ah tó bá jẹ́ pé gbogbo àwọn alùsùnà ṣe rí ní Ibrahim rí gbogbo wa láti alùsùnà sọmọ pé Ibrahim ti polongo sàlàfíyà ó ti polongo súnà ó ti polongo islam pẹ̀lú wà tí wù sí àwọn àna rẹ̀ àǹfààní tó wà bẹ̀ ni pé tí ẹlòmínà bá tó wá dẹ́kùn fẹ́ fẹ́ mọ nínú fámìlì wọn wọ́n ní sínú àwọn ìjọ Ibrahim ni tọ́ba ti jọ́nà àwọn ìjọ Ibrahim àṣetán àti fọwọ́sí àwọn fífù yẹn ọmọlúwàbí ni wọ́n ọmọ ìyá ah, bí ṣe ń sọ yìí náà yóò máa dùn mọ́ kí wọ́n náà wà náà wà ọlọ́mọṣẹ́ ti ṣe bẹ́ẹ̀ lọ́mọdé ṣe bẹ́ẹ̀ kó tún èmi ṣe kó tún èyí náà ṣe kó sì wá léèyàn dáadáa fáwọn àna wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo tó ń sọ yẹn pátá gbogbo táwọn sàábà ṣe ta ni wọ́n fi ń pánlé wọ́n fi ń pé jù àìríyà lé gbogbo tí wọ́n náà ṣe fáwọn àrẹ ta ló ń fi ń pánlé ìyàwó rẹ ẹni bá ṣe ń pán ìyàwó ẹ̀ lé wa ashiruhunna bil ma'ruf lọ́dọ̀ ọlọ́run eh, ni anábìnrin khairukum anábìnrin tó dáa jù khairukum li ahlihi òun ẹni tó dá síyàwó ẹ̀ jùlọ bá ti dìgbọ́lẹ̀ ọlọ́mọ bá ṣe ṣe nínú ilé wa ẹ̀ tó dá síyàwó rẹ̀ jù láàrin wa yìí òun náà ló dá jù láàrin wa bá ti dìgbọ́lẹ̀ anábì lọ sọ bẹ́ẹ̀ anábì wà á dá khairukum li ahli èmi ni mo wá dá jù anábì lèmi ni mo dá jù láàrin yín nítorí pé èmi ni mo dá sáwọn ìyàwó mi jù bẹ́yìn ṣe dá sáwọn ìyàwó ti lọ anábì ní sọ̀rọ̀ ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa ẹ̀já ṣe dáadáa anábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ya'muru bi dhabu shah lọ́kàn wò ránjọ́ kan pé ọyẹ́ bá ń pa ewúrẹ́ wọ́n bá sì pa tán ẹ̀bùdí ẹ̀ sínú ilé sẹ́rí àwọn ìyá arúgbó tí ń bẹ lọ́ọ̀kan yẹn yíhùdí ilà sọ̀dẹ̀kọ́ ti Khadijata bíntì Khuwailid radiyallahu anha àrùbọ̀há sẹ́rí àwọn ìyá arúgbó tó wà lọ́ọ̀kan àwọn ní irọ̀ ọ̀rẹ́ ìyàwó mi Khadija Khadija kan kú sí wọ́n ni àwọn ẹran tó kúnlẹ̀ ẹ̀dọ̀ lè fún wọn nítorí Khadija wọ́n lẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ sáwọn ọ̀rẹ́ Khadija bóò ní ó máa ṣe sáwọn fámìlì Khadija ìyàwó èṣe nǹkan tí èèyàn kàn máa wò pé just a woman ah obìnrin alápọ̀nlé ni wọ́n kọ́lá yìí fi ń hàn ọlé ìmọ̀kan ọlọ́run ní kọ́ máa farada òyìn kàrí túnmọ̀ hún ná fa'asa an takrahu shay'an wa yaj'al Allahu fihi khayran kathira ọlọ́run ní àwọn mí ẹ kórìíra àwọn àwà kan tó wà lọ́wọ́ wọn tí máa ń bà yín ní jẹ́ ọlọ́run bá ní máa farada ìwọlé kórìíra kankan kọ́lọ́n sì forí síbi tó kórìíra rẹ̀ kọjẹ́ pé òun yóò bí àwọn ọmọ tí ó láàmì láta fún ọ látara sùúrù tó ṣe lérí ìwà rẹ̀ ọmọ òṣè dáadáa kọ̀ọ̀kan náà àná ti tọ́ wọ́n ti tọ́ ibi tó gba títọ́ dé iná lórí òun ìwọ́ ọmọ sí dáadáa sí àwọn àná rẹ̀ látara kóhun náà kò lè ṣe kí ni kó lè yí padà ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa anuwahul ihsan àwọn ọdún dáadáa wo láàmà ṣe torí ọ̀pọ̀lọpọ̀ aláṣẹ àti fẹ́ jọ àwọn sàábà báyìí tí wọ́n sì dáadáa sánà nẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n náà ti mọ̀ pé àṣẹ dáadáa sí wọn ọ̀dá oore ni ọmọ yẹn alábìnrin yẹn mójútó kó máa tọ́jú ẹ̀ kó máa dùnnú káwọn òbí rẹ̀ ọmọ bànújẹ́ lérí ẹ̀ sórí tí ìyàwó rẹ̀ ọba ti máa lọ lè rojọ́ ìtumọ̀ ẹni kò dáadáa sí ni o tọ́ba fi bí pa á lórí bá pa dáadáa yóò padà béèrè kan bò ń lówó ibẹ̀ làwọn ti máa mọ̀ pé nǹkan ti ń ṣe kíni nǹkan ti ń ṣẹlẹ̀ tíbi bá pa dáadáa yóò ní bẹ́ẹ̀ bá ṣe lówó ẹ bá ń fi gàrí àti láìsí ránṣẹ́ ó ti ń fún àwọn àna rẹ ní signal dípò nǹkan ti ṣe kí ni nǹkan ti rọ́ọ̀f ọlọ́run mọ́sẹ̀ bùkún wa ọlọ́run bùkún ẹlòmíì ahùn ni hmm, ahùn ni kọ́lá yóò tó máa sọ fún pé sódùgbé dáadé ẹ̀ tí wọ́n lè bá rí nǹkan sẹ́ǹtì sórí tó ń ṣe wẹ́rẹ́ yẹn inú arábìnrin ẹ̀ ò dùn òun náà sáà láwọn àǹtí ọ láwọn àbúrò táwọn náà lọlé ọkọ àwọn ọkọ tí wọ́n èyí wá lé wọn láti wá tọrọ bára láti bó ṣe ń ṣe yẹn inú ìyàwó rí ò tún àkọ́kọ́ dáadáa kìí sún jẹ ló fún ìyàwó kìí ṣe ọfẹ́ lásán fún ọbàtà ahsin ilayha ọ̀yìn ihsanaka ilayha eh, huwa ihsanuka ila al-ashar dáadáa tó ń ṣe síyàwó rẹ̀ tí wọ́n gbọ́n kankan tí gbogbo kan lọ tóun náà ń ṣe farada ẹni wọn bá ìtọ́lọ́n bá ní kí ọ wà nílẹ̀ tó sàmójútó wà kẹrin òun nífẹ̀ẹ́ dáadáa òun tọ́jú ẹ̀ òun làkọ́kọ́ dáadáa kí wọ́n máa gbòòrò ẹ̀ pé àlàáfíà ló wà nílé ọkọ ìwọ náà sanjọ́ nù sọ̀bọ̀ pé ìwọ náà ń bẹ̀ wọn pé kán fún ọlọ́mọ àwọn lọ̀gá ń gbà ní àmúgbà tó ti gbọ́ ọmọ ìwọ náà ti bí kíní kò ti dọ̀gá mọ́ wọn lọ́wọ́ tí wọ́n bá wá ṣe dáadáa padà inú wọn wà dùn kọlọmọ́sà ti ṣe wá lẹ́nu dáadáa ẹlẹ́ẹ̀kejì fi yàrá tó hùn mọ́ ọmọ lọ lébẹ̀ wọn wò owó àtìyàwó rẹ̀ náà lẹ́jọ lọ ẹbẹ̀ wọn wò àwa kì í ẹka wọn ọmọ lọ́wọ́ ṣẹ́rí bàbá ìyàwó rẹ̀ tó bá rí ọ tó rí ọmọ ẹ̀ tó rá àwọn ọmọ lẹ́yìn ìdùnnú yẹn pọ̀ tí wọ́n pé ọmọ mi ọmọ ọmọ mi yóò mọ̀ fi ọ̀sẹ̀ fáà rí láti nú títí á ọmọ dúpẹ́ á ah, ọmọ mi rí bí ìyà sí orí bí sọ ẹrù kalẹ̀ sí òdì fáà rí fáà náà rẹ̀ sórí ìgbà tí wọ́n ń bẹ̀ pé kọ́dá kan kó fún ọ ó sì dáadáa ó tọ́jú ẹ dádì dádì ẹ dákun dádì ẹ ìgbà yẹn tó ń bẹ̀bẹ̀ yẹn agbára ń bẹ lọ́wọ́ bàbá bàbá wọn jagbára alẹ̀ fún ọ wọn náà ti ó ti lágbára yóò dà kọ sanjọ́ Ziara, bọ́ọ̀ bá wá láǹfààní láti máa lọ lójoojúmọ́ ọmọ lọ lọ́sọ̀ọ̀sẹ̀ tí ó bá rọrùn lọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ lọ lóṣooṣù tí ó bá rọrùn lóṣooṣù ọmọ lóṣù mẹ́ta mẹ́ta tí ó bá rọrùn ọmọ sí lóṣù mẹ́fà mẹ́fà ó dìfẹ́ǹdì bí ibi tá a bá ń gbé bá ṣe súnmọ́ sí àti bí ọba sì jìnnà sí àmọ́ sì yára wọn ìdùnnú ni fún wọn ó rí wọn bọ́ ṣe ẹja lọ́gbọ̀ọ́ kan kalẹ̀ wọ́n ṣe adìẹ ọkọ̀ ọmọ wọn ní bọ̀ nígbà tó dá ní o tọ́ọ̀bá dá tó bá lọ́wọ́ ń bọ̀ wọ́n láwọn òsínlé ọlọ́mọsọ́lá ní ọkọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà ìtìsọ́ọ̀lù bí i ọmọ wa máa pè wọ́n bá jì ẹ̀ka rọ́mà ẹ̀ka rọ́sà yìí ta ní sọ̀rọ̀ ó ní Ibrahim ìyàwó ẹ̀kọ́ ẹ̀pẹ̀rẹ́ bàbá ìyàwó rẹ̀ inú rẹ̀ ó dùn wọ́n náà wò ó sì ń jò ló ti pè wọ́n gbẹ̀yìn wọ́n náà rò sọ́dá bẹ́ẹ̀ sọ́dá bẹ́ẹ̀ wọ́láhì kọ̀dá o kọ̀dá o ojú olóore àìfígún kí o wọ́n ní odò tó bá ń gbàgbé irúsun rẹ̀ kí ni yóò ṣe jama yọ́ gbẹ o ṣé bàbá tó pè ọwọ́ àtijọ́ tí ìyàwó rẹ̀ nọ́ọ̀kì mọ́ lọ́wọ́ sọ̀kẹ́ wọn nọ́ọ̀kì lẹ́kọ̀ọ́kan tó ní rójú tu ẹ kí lọ báyìí sí yọkàn bì náà ni sọ̀rọ̀ pé tọ̀wá lójú ẹ̀ máa ta ló pè bàbá bàbá tó pè àtọ́dún tó lọ ló ti pè kò ṣe sí fún nàmbà rẹ̀ lọ́wọ́ rẹ̀ mọ́ kò sí jẹ́nà lọ́wọ́ ẹ̀ mọ́ wọ́n ń bèèrè pé ta ní ń sọ̀rọ̀ ó ní Ibrahim Ibrahim wo láti bo kò dóhùn rẹ̀ mọ́ dóhùn ẹ̀ mọ́ tánà rẹ̀ ò bá ti dóhùn ẹ̀ mọ́ ò ti tẹ́ tẹ́lómi fi nọ́mbà mi pe àná rẹ̀ yóò ní Ibrahim nìyẹn àmọ́ ti gbóhùn rẹ̀ ẹ ọlọ́mọṣà ti arí bẹ́ẹ̀ ẹ ọlọ́mọṣà ti wálé yẹn dáadáa a máa pè wọ́n ẹ nítorí ìjọ́ táwa náà nídìí wọn ẹ bẹ́ẹ̀ bá dábí tútù síwájú kò lè tẹ́ ilẹ̀ tútù o tẹ̀kídìmù ni mo sí lẹ́yìn náà a máa wá ń nawọ́ sí wọn wọ́n máa sọ pé ẹ owó ọ̀ká nínú tẹ́lá kan tán ní ọ̀ràn yàn ní kíyàn fàdà lówó kíyàn fàdà ló ń jẹ ìkàkùkà lọ ń kà ìkàkùkà ìkàkùkà tó ń kà ní ojú ọmọ pé ọlọ́run sọ anábì sí kíni anábì sọ anábì ní istawsu bin nisa'i khayra anábì ní ẹsẹ̀ máa sàsọ́lẹ̀ fáwọn èèyàn ẹni dáadáa òun tọ̀hún ní ó mú wọn lẹ́rú o nínú dáadáa tó yẹ máa ń ṣe sóbìnrin tó fi mú lẹ́rú tẹ́mi rọ̀ balẹ̀ lérí ẹ̀ wípé bàbá ṣe mẹ́sìn bàbá ń bẹ́ sí ìfẹ́jọ́ ẹ̀sùn òun náà ní kéèyàn máa ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ẹ̀ àti nínú tẹ́lá sàbẹ́ àríkìmọ́ ọ ń bẹ̀rẹ̀ ọ ń bẹ̀rẹ̀ ẹ̀yọ́ máa yá mi ọ fowó ránṣẹ́ pépà rẹ̀ bá ṣe kí ni ọba ṣe mọ́ àfẹ́kọ́ sáré kọlu gi nítorí àná bóyá àná bá sì pè ọ́ síbi tọ́lọ́wọ́n ọ̀fẹ́ tọ́lá náwó lọ ó di ó yé wọn pé ẹ̀sìn rẹ̀ ò sí kíni kọfàyè gbà pẹ̀lú respect àti pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àfikọ́ ọ̀ràn máa wọn sí wọn pé ah màmá sẹ́wọ̀n pé nígbà ẹ lọ síbi tó ń jó ní asan bíìlì ẹ̀yìn nígbà tẹ́lẹ̀ ní di arasọ fún yín tọ́ òkun tí ẹ fẹ́ ṣe yẹ àwa kì í ṣe àyíṣe náwó sí síbẹ̀ ẹ má bínú má ẹ má bínú sà àwọn náà gbọ́ yìí pé ẹ̀sìn tí Ibrahim gbà òun ni òjò náwó eléyìí kìí sáhun èyàn máa yá mi nínú ẹ̀sìn wa a máa fún wọn ní hàdáyà ẹ̀bùn ó pè ìyàwó ẹ̀ kalẹ̀ pé kí ni mo lè rà fún dádì tí ni wọ́n dùn tó lóun gbọ́dọ̀ wọn ní dádì bàtà dádì fẹ́ ra bàtà bàtà ní kẹrànfọ́ ẹlòmíà ní à ẹ má dàtọ̀ fún dádì o dádì ò ní wọ oúnjẹ àpò ráìsì ìdajì àpò ráìsì òróró oníkẹ́ra ẹlòmíà ní à ẹ má dàjẹ fún dádì o dádì jẹun oúnjẹ mélòó oye ẹ̀ẹ́ra fúrútù fún dádì fẹ́ràn fúrútù àwọn adáàdọ̀ lè bèèrè lọ́wọ́ ọmọ wa wípé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí ni wọ́n máa appreciate tẹ́yìn bá kí ni tẹ́yìn bá èmi máa bèèrè ọlọ́mọsà ó dí àtúlé máa ṣe jù báyìí lọ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa i'anatul mar'ati wa hassuha li tashri rahimaha nínú àwọn dáadáa tó máa ṣe sí ìyàwó rẹ̀ òun náà ni pé ọmọ ara lọ́wọ́ bí ó sì máa sokùn ẹbí pọ̀ sọmọ pé okùn ẹbí ó nípa gan bóun ṣe wà nínú ẹbí yẹn ó láwọn tó yẹ ojúṣe tó yẹ kó máa ṣe fún bàbá ìyá ẹ̀ àti àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ìwọ́ mọ̀ ara ń lọ́wọ́ àbúrò rẹ̀ tí wọ́n tẹ̀sẹ̀ wáyé ti ẹ̀ báwọn ní admission rẹ̀ wọ́n ti fi admission wọ́n ní kó sẹ̀dẹ̀ àkáǹtì rẹ̀ owó tọ́lọ́ fi gbalé incendies sọmọ kó tọ́ náà yẹn kì í sọ̀rọ̀ yàn lérí ẹ̀ àmọ́ ó fi súwá ojú rere ọlọ́run nítorí ìyàwó rẹ̀ kínú rẹ̀ lè bá dùn sórí ìyàwó tó fún àbúrò rẹ̀ ní owó yẹn ọ̀ràn yàn ní lẹ́ni tiẹ̀ torí pé okùn ẹbí dandan ní káso wọ́n jọ jẹ́ pé ọlọ́run máa jákùn ẹbí pẹ̀lú ìyàwó ẹ pé dídáàdì bá ti pè ọ gbọ́dọ̀ gbé kọlù wọn mọ́ tí mọ́nà bá ti pè mọ́nà gbọ́dọ̀ débì àwọn míì máa ń kájú lẹ́nu ìyá tó fẹ́ lọ́sẹ̀ kan tẹ́lẹ̀ jọba ní afá èmi wá múra lọ́la o ọ̀la ọ̀dà bẹ́ẹ̀ ẹni wá ń là ká inú tọ́jú wọn lóhà fi kí náà sùn ah màmá kí ní lẹ́yìn ah tá a ti rò pé lọ́sẹ̀ méjì ń bí Ah, ní àwọn àmàjẹ̀sí àwọn kéèkéé wà nílé ojú rẹ tó rí ní ọjọ́ farabalẹ̀ ojú wọ brọ́dà tó ti wò pé ẹbà ń jẹ sẹ̀mú ẹbà ń jẹ ráìsì ẹbà ń jẹ ẹbà ń jẹ pàmá yọmọ mẹ́nira èyíṣẹ́ ní rí èyíṣẹ́ kí ni jama èyíṣẹ́ ní rí mẹ́màgbé lẹ́ni rí yọra rẹ kú nítorí pé wọ́n lójú làkọ́ tẹ́ kátó sí kí ni jama kátó tẹ́ ní lọ́kàn sọ fún yín ni pé àwa ṣe kankan ní àdàgbájà ni àárọ̀ lálá sì nǹkan ọ̀hún tí a bá ti kó mbẹ́ yìí máa lọlé ní tèmi mọ́kàn ní yọjú sí náà ìyá sì wá lọ́sẹ̀ méjì àna rẹ̀ wá ń sánlé rẹ̀ ẹni tó pọn ọlé ó sì pọn ara rẹ̀ lé ìyá ni o ẹ bá sì kó ni yọmọ wa máa lọ pẹ̀lú ìbànújẹ́ pé ọkọ̀ ọmọ mi àbí Ibrahim kọ́ ni tí máa ń dòkó ń bí tí ọmọ wa lóru lọ́sàn-án tí ọmọ pé màmá màmá màmá ẹ bá mi bá sẹ́nẹ́bù sọ̀rọ̀ nítọ́jú ẹ̀ ẹ dákun ẹ dákun ẹ má sàjá ṣe dáadáa kọ́lọ́ mọ́sà tó ní kọ̀ọ̀kan wá ṣe. ọlọ́run bá ní walladhina yanquduna ahda Allahi min ba'di mithaqih ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n máa ń já okùn ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n máa ń yí àdéhùn tá a ṣe padà lẹ́yìn ìgbà tá a ti fẹ́nu kò wọ́yá pátá òun náà máa amara Allahu bihi an yusal wọ́n ti máa jákun ẹbí wọ́n yufsiduna fil ard wọ́n máa balẹ̀ jẹ́ wọ́n láhùn sóò ó ilé burúkú kan sì ń bẹ ilé burúkú lọ́lọ́run jahannama ọlọ́run ibẹ̀ ni wọ́n bọ̀ wá gbé àwọn tí wọ́n máa ń jákun ẹbí ìyàwó ẹbí o kọ́dà tó wọn àti bàbá rẹ̀ bá ń jà wọ́n lọ́mọ sí kíní lọ́mọ parí ẹ̀ àti ń jà wọ́n lọ́mọ parí ẹ̀ tó dáwọn bàbá mi àti ìyá mi náà láti jù ní tí ń bèèrè lọ́wọ́ eré tó ń gbé kankan wá fún wọn wọn náà fẹ́ gbarú ẹ̀ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú ti ń ṣe láti máa ń pa àwọn àdáná sákèsí pé ká máa bá bu ara wọn ká máa kéde jama bá bu ara wọn wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n máa fẹ́rí wérí wọ́n máa fàkó wákò wọ́n máa fi ṣe wéṣẹ́ ìyàwó rẹ̀ ọmọ àrán lọ́wọ́ bí ó sì máa ṣe ara sáwọn ẹbí fawaid al-ihsani ila al-ashhar ila ashhar zawjatik àwọn àǹfààní tó máa jẹ tó bá ṣe dáadáa sáwọn àna rẹ̀ alákọ̀ọ́kọ́ àtàbádùl khairi bainakuma ah ẹ máa rí orí láàrin ara yín ẹlòmí ilé àná ọlọ́run ti sànú ẹ̀ nígbà ọ̀dá sánà wọ́n ràn lọ́wọ́ ọ̀nà lámìláàkà àwọn àná méjì tàà ti rò pọ̀ wọ́n máa ń ọlọ́run máa ń lò wọ́n sábà bí láti jẹ́ kí àwọn bọ́dà kọ̀ọ̀kan táwọn náà ń wá ìyàwó kó rọrùn fún wọn ìpé sẹ́ẹ̀mọ̀ wọn wọn ò ní sòkú wọn ò ní ṣe ìfìdáwò àmáhùn pípù yẹn wọ́n tọ́jú obì ọmọ ìyá kò sí tó burú o bí mo ṣe kéré tó yìí èmi ń lọjà ilẹ̀ látà o ẹ bá gbé ọ̀dà àdúgbò wa ìjọ ti bá wà létí mọ́ ráyè ẹ̀yọ́ máa yá mi àwọn nípa mọ́dá mi mà àwọn tó ń ta tòmátò àwọn haúsá mọ́dá mà bá ti páàkì mọ́tò wọ́n ní aláàjì kọ́mkọ́m mọ́ ní ń bọ̀ ń bọ̀ wá wọ́n rí ń bọ̀ ẹ̀yọ́ máa yá mi nígbà mi yẹ tún lọ́tọ̀ yẹn dání fún wọn ẹ̀mọ́ da wọn láàmú ẹ̀dà àlùbọ́sà ọ̀rọ̀ gbogbo nǹkan tí ìyàwó rẹ̀ fẹ́ ìjọ tó bá wà lọ́wọ́ rẹ̀ ìjọ tí ò bá sí níwọ̀nba tó bá wà náà ló ńlọ́ra wọlé ìyàwó rẹ̀ sì ti mọ̀ bẹ́ẹ̀ pé àwọn ah, pé òṣòwò lọ́wọ́ yẹn bọ́ bá ń bẹ lọ́wọ́ yẹn yára jù báyìí ṣe rí ìmọ̀ọ́ṣe dáadáa sí àwọn obìnrin nínú ilé yẹn máa ń jẹ́ kínú àwọn òbí ó dùn tí wọ́n bá wá rírù yín wípé ah, irú àbá alágbájá náà ló tó fẹ́ fẹ́ ọmọ wọn ni ah, àwọn èèyàn ni wọ́n máa pọnmi fóbìnrin obìnrin wọn ìpọnmi o àwọn bá ti ní bọ́ọ̀wọ̀ yóò fa kéèkì ni ẹ̀yọ́ màá yá mi inú wọn máa dùn inú wọn máa dùn pọ̀ tọ́jú ọmọ àwọn ọkàn wa àbọ̀ǹdọ̀ rẹ̀ kalẹ̀ oúnjẹ ń yà ó dìdàkudà sí lọ́rùn ọ̀hán lè mà inú àwọn àna rẹ̀ yọ́ máa bàjẹ́ tí wọ́n bá wá rírù rẹ̀ lọ́la tó tún wá lóun fẹ́ fẹ́ ọmọ wọ́n sọ fún ọkọ̀ kọ́ padà wá wọ́n tún ní kọ́ padà wá ní tí tí wọ́n fi sọ fún ọ pé ọmọ ya ọ̀kan náà ń lò ní ìtòhun náà ń ṣe báyìí ìmọ̀dé àwọn ọmọ wa kẹsẹ̀ kékeré má bọ̀ nàìjíríà fáwọn tó ń bọ̀ bẹ̀rù ọlọ́run àwọn èèyàn sọ yín o ẹmọ̀yá wọ́n sọ yín o ẹjẹ́ àjọ àwọn sàábà kọ́nà mọ́sẹ̀ tó wá sí dáadáa jù báyìí lọ wọ́n lẹ́ni tí máa ń sí dáadáa sáànà rẹ̀ wọ́n ní ìgbà tí ìjábá fẹ́ dé àwọn àmì ẹni ọlọ́run lò sábàbí tí ó fi parí ìjà náà wọ́n kàn pé ni pé Fatima ọkọ rẹ ní ọ̀n bá òun yàn tó tó bẹ̀ sá ń bọ̀ ń bọ̀ wá nígbà tí àfá Ibrahim dá lọ́dọ̀ kíni lọ́dọ̀ bàbá Fatima ni o tó bá dá bàbá kan gbé fóònù kalẹ̀ pé ó ní hàn lè máa bí ẹ̀hẹ́n wọ́n náà àwádà lè máa bí ìdí olóbi dé nígbẹ̀ẹ́ ìdí olóbi dé nígbẹ̀ẹ́ wọ́n nínú àǹfààní táàrí ń bẹ̀ ó náà ní pé àlàkọ̀tọ̀lọ̀wò díjà bẹ́ẹ̀ nà ní mùsùlùmí àwa musulmi a máa wá sí dáadáa síra wa nítorí pàjọ bá ti ma tí máa ní àsàlámù alékùn warahmatullahi wabarakatuh tí wọ́n wá rí àná mi lọ́ọ̀kan ní tún kí yàtọ̀ ìfẹ́ ah, <laughs> ìfẹ́ yẹn Allah subhanahu wa ta'ala síbẹ̀ nítorí ọmọ tó dàwà papọ̀ ti pé ilé ilé àṣì dáadáa ìjáde wá bẹ́ẹ̀lẹ̀ láàrin àná méjì gbogbo dáadáa tó ti dà wá pọ̀ akàmọ́lẹ́ra wá bíṣẹ́ ni ọyá kò bíṣẹ́ yẹn o torí wọn máa ń ti kó lọ́dọ̀ wa ọyá fi sọ́ọ̀bù mi lẹ́ o torí pé àbọ̀dá eh, mi ti kọ àti ẹlẹ́ àpàdé ara wa bá a ṣe ń bí mọ́ra tẹ́lẹ̀ bábara ṣe kò ní rọrùn mọ́ ó jẹ́ pé àwọn ọkọ àtìyàwó àwa di ìpìlẹ̀ tá a bá ti túká àwọn àná náà ṣe kéde àwọn náà ti túká tí mùsùlùmí fi máa túká tọ́ ẹni sọ fún ọkọ yìí tí ó tó wa náà là ń tú látàárọ̀ náà ashiruhunna bil ma'ruf ọlọ́run ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yìí ẹni máa ń bèèrè àyà náà àyà náà nìyẹn èyí pé sí dáadáa sáà náà gbogbo tó bá ń ná ìyàwó owó tó bá ṣe fáànà rẹ wọ́n máa kọ́ sí sàárà fún un owó tó bá ṣe fáànà rẹ wọ́n dá mi tútù síwájú nítorí ìgbà tí ilẹ̀ bá ṣe kí ni ilẹ̀ bá gbóná ó ti ń bí ìdìbò jí torí ìgbà tó rùn bá lé ọ bọ̀ ó ti ń bí ìdìbò tó sapamọ́ sí ìjọ tó jọba ṣe kí ni tó jọba ń rọ tó ibi tó sàṣìmọ́ àwọn kankan bẹ téèyàn fẹ́ gbà lọ́wọ́ obìnrin tó lè rí gbà àfi tí bàbá rẹ̀ bá gbà fún àbí tí ìyá rẹ̀ bá ṣe kí ni tó bá gbà fún ọmọ mi remote control ní fún ya rẹ̀ tí a yẹba ní ọtọ́ mami sọ pé títọ́ ìwọ́n sì ní ó ti tó ọmọ mi àti ìyá rẹ̀ wá sí ibi tó ní fáìnà ìyá èdè gbogbo ohun tó àbá dìgbà lọ́wọ́ ẹ̀ tó bá tún mọ̀mọ́ lọ́kàn ní Zainab nítọ́kọ̀ rẹ̀ ń bọ́ sọ ẹ̀tẹ̀lé yóò ní mo ti gbọ́ ilé ẹlòmíì tó dàrú tó rí tó mọ́jú sí ọ̀dà àná lọ́kọ́kọ́ dàrú kí ló tó ṣe kí kó tó dàrú bọ́tọ̀ ń sọ àdébí sánà rẹ̀ nítòkù náà níbi kan máa sọ fún ọmọ rẹ pé sọ́kọ ló sì fẹ́ yìí ọ̀dọ̀jọ́ sọ fún wọn tó wọ́n fún sùúrù pé àà bí sí marí náà ní ẹ̀sẹ̀ sùúrù lọ́pàdàdà wọ́n sọ fún pé wọ́n sì sùúrù fún ọ ó mú lé fún gan báyé bá sùúrù lọ́pàdà fún ọ ayé sì sọ olùtọ́ kọlọmọsà wọlá الكريمات العفيفات المتنقبات المتحجبات المصليات يعني القوامات يعني الصائمات gbogbo ẹ̀yin tí sáàtù wa àti gbogbo ẹ̀yin tẹ́jẹ́ ìyàwó lé ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa ilé ọkọ ó yàtọ̀ sí ilé wa ilé wa ó yàtọ̀ sí ilé ọkọ sẹ́rí ìmáṣe dáadáa sí ẹbí ọkọ ó ní àwọn àǹfààní tọ́pọ̀ rẹpẹtẹ ó sì ní àwọn èso tọ́pọ̀ ọlọ́run Allah subhanahu o ó ti ròyìn obìnrin ọlọ́run ò fi ẹwà kò fi ròyìn obìnrin dáadáa o ọlọ́run ò fi ọmọ kàwé gan ọlọ́run ò fi ròyìn obìnrin dáadáa o ọmọ kéwú gan ọlọ́run ò fi ròyìn obìnrin dáadáa ẹ̀mọ́dọ́lọ́run fi ròyìn obìnrin ọlọ́run ní fasọ́ọ̀lẹ̀ hátú mọ̀bùtádà àbí kábàrò ẹni kọ́ọ̀nì tààtù ọlọ́run bá ní àwọn obìnrin dáadáa lọ́dọ̀ wọn ọlọ́run kọ́ọ̀nì tààtù wọn náà làwọn obìnrin tí wọ́n bá ń tẹ̀láṣẹ ọlọ́run tí wọ́n sì ń tẹ̀láṣẹ ọkọ kejìgbó obìnrin tó kí ó ní tẹ̀láṣẹ ọlọ́run èmi jáde jamia ó ní ṣàhádà jàmí ìyà lọ́wọ́ ọ̀daràn ni gbogbo fatiwa lọ́wà lérí ẹ̀ gbogbo mọ̀sáìlì ṣàlàfíà lọ́mọ gbogbo ẹ̀rí tó so mọ́ àmọ́ kò níwà Ah, irú àwọn ẹ̀yẹ́ tí ìbá pàdé wọn aburú ńlá ni pé káì tó mú lẹ́nu pẹ̀lú àrọ̀bíyà yìí ọ̀hákùnrà ọ̀wá lò ìwà rẹ̀ gangan ni wọ́n pè lóbìnrin wọ́n ní obìnrin tó lẹ́wà tí kò níwà kí làwọn Yorùbá sọ wọ́n ní kò lè rílé ọkọ gbé wọ́n ní òníwà olóòlórí ọkọ ó lè lórí ọkọ̀ bó ti máa bá kánánù tí wọ́n bá ti gbọ́n ọ̀dànù níbì kan ọba tó fẹ́ mi wọ́n tó gbọ́n ọ̀dànù ọba tó fẹ́ mi wọ́n tó lé ọ títí tó fi alọ́ lè dálé mọ́sún tọ́mọ̀ wá ronú nínú léyìn tó di ìyàndágbé torí kálukú ti mọ̀ ọ́ pé à sísà yẹn lẹ́fẹ́ kẹnu sí kò gbádùn o bó ṣe wà yẹn lẹ́yìn ìdàlúbàbò tó wà lọ́rùn yẹn kò sọmọlúwàbí kan tó bá bú ìyà ọkọ̀ látàrọ̀ báyìí àbúdá lẹ́nu tó bá mọ́jú sí bàbá ọkọ̀ ìbáyìí bàbá agbádá lè kọ́ ọ̀báyìí lẹ́fẹ̀ yóò ṣubú ìgbésẹ̀bí náà lòun bá wọn àfáyá ìwà ní wọ́n ń pè lóbìnrin o ṣe lóbìnrin tẹ̀fà ti níwà ní kìí sóbìnrin dáadáa ọlọ́run Allah subhanahu wa ta'ala iná sọ ilé náà al-Qur'an al kọ́lọ̀ mọ́sà sàwọn ìyàwó wa ní kọ́ni tá tí wọ́n máa tẹ̀lé àṣẹ ọlọ́run àti àṣẹ ọkọ nínú àwọn àṣẹ ọkọ ta ma se e ona ni ka ma se dada ti papa oko ati ya oko e di ki kalo le mo da nibe awon family oko a ma se dada si won a ma ke se gbogbo e na ni o ma je wosowoso ruo aburo oko nsi dada to ma se si daada ti o ni je ko se lohun lágbè ìjúwèé sí àbúrò ọkọ rẹ ọkàn ní wọn fẹ mọ kánú yàrá rẹ á ní rọ ẹjí kí torí pé kálúwà pẹ̀lú àbúrò ọkọ haramu ni ìyákùn mọ̀dùkúlá alẹ́nìsá alábìlọ́dọ̀wọ́ yín kẹ́yẹ máa wọlé tó àwọn obìnrin tí wọ́n ṣe lẹ́tọ̀ yín àwọn sàábà ní afárá ìtumọ̀ alhamwa àwọn àbúrò wa ń kọ́ sáwọn lè já wọlé anábì nínú tí ó kàn sẹ́dúmọ́ ìyàwó ẹ̀ la tí ó sì pa ọ́ fínfín tí ṣètàní ọba wọ lẹ́wùtà ó sì jẹ́ pé àbúrò mi ọyá lọ́dọ̀ ìyálágbájá oníkóṣe lálejò rọ ẹbá ní yàrá kan ó wà ń tòsí láì sí bẹ́ẹ̀ kọ́ ọmọ rẹ̀ ó gbé lọ fún mọ́sálásí ó wà lẹ́gbẹ̀ẹ́ lé tọkọ bá dé lẹ́tọ̀jọ wọlé yàrá kan tẹ́jọ gbéhùn ọbí yàrá kan àtàbọ̀ yẹn ìṣe dáadáa táwọn ẹbí òun náà ni pé akọ́lọ̀ obìnrin tí yóò gbà kí àbúrò ọkọ rẹ̀ wọnú yàrá pẹ̀lú ẹ̀ tẹ̀kú láwọn dáadáa kan tí ó ṣe sí tí arákùnrin ó tún máa ròyìn pé à bọ̀dá àmì ìyàwó ẹ̀dá ò mo ṣe dé báyìí ló kí mi ó béèrè àwọn ará ó sì fún mi ní oníkàwọn ọmọ kan gbómi fún mi kí n tán wọ́n ti gbé fúrùtù dé kí jẹ fúrùtù wọ́n ti gbé o oye ṣàǹgbé dáadáa yóò ròyìn lé àbí ẹni àlẹ́sàn ilẹ̀ alùsọ́ọ̀dì mìtọ́lá bẹ̀rẹ̀ lọ sọ́ọ̀dì wọ́n ní gbogbo obìnrin kọ́lọ̀ lè mú dání pé dáadáa tó wọ́n bá ń ṣe sí bàbá ọkọ àti ìyá ọkọ òun fi ń wọ ojú rere ọkọ òun ni o láti rí ojú rere ọlọ́ anábì ní ayúmọ̀ mọ̀rọ̀ àti mátàtì òṣòjò àmì àrọ́dín dákàlẹ́tì jẹ́nà èyíkéyìí obìnrin tó bá jáde láyé tọkọ rẹ̀ sì dunnú sí tó fi kú ọlọ́run bá aláwọ̀ fi sínú àlìjẹ́nà lẹ́yìn náà ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ màmá mi ń bọ́ bàbá àfi ń bọ́ ọ yẹ kí inú ìyàwó ọmọ sí kíní kọ́ máa dùn wípé a mo fẹ́ sí àlìjánà mo fẹ́ bọ́kọ̀ mi wá àlìjánà nípasẹ̀ títọ́jú ìyá ẹ̀ torí bàbá ń tọ́jú ìyá rẹ̀ ọkọ gan ní tọ́jú ìyá rẹ̀ yẹn tó bá sí ń sábùkù fún yẹ tó ń dá láàmú nígbà tó máa ń dá ìyá ẹ̀ láàmú ni obìnrin dáadáa yọ́ máa parí ìjà láàrin bàbá ọkọ ẹ̀ àtọkọ ẹ̀ láàrin ìyá ọkọ ẹ̀ àtọkọ ẹ̀ láàrin ẹbí ọkọ rẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ àbúrò yìí tẹ̀ bá jẹ ẹ̀sà fọmọ ike ni ẹ má ba jà mọ́ ẹ ọmọ kéèké sí wọn gbọ́n ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ àbúrò mọ́mí yín wá ń jò ní ó lóun ò rí nǹkan tà mọ́ ẹ dákun lóṣù yìí ẹ fi owó rẹ̀ sínú ah sáwọn yìí kù láyé mọ́sá wọ́n ní wọ́n kù wọ́n kù tó dáwọn ìyá wa mẹ́ta mẹ́rin wọ́n máa wò pé sẹ́yìn nìkan lè wọ́n kù wọn ọ̀kan tó nǹkan kọ́lọ̀ mọ́sà fi àwọn ìyàwó wa sínú àwọn àlùkìlà tó lè yàrá ọ̀ tó nǹkan láyé mọ́ èyí táwọn náà sọlá bẹ̀ẹ̀ kan táwọn sọ̀rọ̀ ọkọ èyí mélòó ni láti ilé ń bí èyí mélòó láfà lọ́dọ̀ àná rẹ̀ ń bí àwọn díẹ̀ ni lànà pé ah, ní dáadáa lẹ́mú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ bábá ti ṣe ákìlù sáláì ayé àfàdàmọ́ ìtọ́pọ̀ ìlú ni ẹ wọ́n yẹ kan lọ́dún ọ̀sẹ̀ tún kí ni ẹgbẹ́ ọdún mẹ́ta alẹ́pẹ̀ yìí wọ́n ọ̀dáhùn ohun rẹ̀ mọ́ lórí fóònù wọ́n ọ̀dáhùn rẹ̀ mọ́ wọ́n ọ̀dáhùn rẹ̀ mọ́ lórí fóònù ó sì gbọ́mọ wọn sílé nígbà aláṣepọ̀ ń tọ́jú ẹ̀ bí máa fún nígbà ṣe fẹ́ ẹjá tún ra wa ṣe kọ́lọ́mọ́sẹ̀ tún wa ṣe dìbáyìí Islam ẹ̀sà láàfíà ẹ̀sà tó dáa ni wọ́n ní gbogbo àwátá ajóbìnrin kádàkùn ká máa wáyọ̀ ní ọkọ wa látara pàm tọ́jú bàbá wọn àti ìyá wọn àtàwọn ẹbí wọn obìnrin tó bá ní ọkọ ọkọ òun lòun wá fẹ́ òun ọ̀fẹ́ ẹnìkan kan o àwọn àná òun ọ̀fẹ́ rí wọn o wọ́n níjọ́ tí wàhálà bá dé <laughs> yọ́wà kalẹ̀kùn sáwà lẹ́kùn wọ́n níwà lẹ́kùn sàlám kí lẹ fẹ́ tàbí ẹ wọ́n ní mú lágbàjá tí ò sí wọ́n ọmọ yìí ah, mọ́ ahẹ́n ọmọ náà bí ń sin àbí sọmọ náà bí sọ́nà ti tó rédíò ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi lè ní wọ́n kẹ́rù ẹ̀ jáde fáínálì ó ṣe ìdà tán kò sẹ́nìkan tó bá wọn parí ẹ̀ ẹni tó sì lè ṣe káì ìyá ọkọ ó láyé bàbá ọkọ wà láyé tí ó ní Ibrahim òtítọ́ tí ó sì máa tó rẹ̀ amárábìnrin yóò dá lọ́dọ̀ yá yẹn bàbá ọkọ pàṣẹ nígbà mo gbà yín lọ́wọ́ rẹ̀ mo gbà yín lọ́wọ́ rẹ̀ filẹ̀ yóò sì filẹ̀ amáradìrin ọ̀dá lọ́dọ̀ wọn ahasin ilannasi testa abid kuluba wọn wọ́n tọ́lá mọ́sítà àbádàlẹ̀ ẹ̀ṣẹ̀sánù ìsáná kanáà wọn àfáìsì ó ní ahasin ilannasi ó ní dákùn mọ́sá yìí máa ṣe dáadáa wọ́n náà ló jèrè dáadáa rẹ̀ tẹ́sítà àbìdì kò ló ó ní tọ́ba tó ṣe dáadáa táwọn èèyàn ọmọ mú ọkàn wọn lẹ́rú ìyá ọkọ rẹ yóò sì máa yóò máa bọ̀ lọ ẹ̀rí rẹ̀ o fi kí lè yíjẹ wá ọ wá wá wọn lè dáná nígbà tí ìyàwó yẹn dáa ṣé wọ̀tọ́ọ́lámá sàádàdàlì ẹ̀ṣẹ̀sáàdù ìsáàdà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n ní à dáadáa ní ma mú àwọn èèyàn lẹ́rù ní tọ́wọ́ mọ̀sọ̀rọ̀ fẹ́ jòkó lé ọkọ tó fẹ́ sinmi bàbá ọkọ rẹ̀ ìyá ọkọ rẹ̀ àwọn àna ọmọ sí dáadáa sí wọn ó tún pe bàbá eléyìí òun náà ni ìtafẹ́ lọ́dọ̀ obìnrin wọ́n ní ẹ̀yin ìyá wa tẹ́jẹ́ ẹ̀yin sisters wa wọ́n ní kẹ́rọ lè mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ dáadáa sí àwọn àna ẹbí ọkọ èyàn sì farada ó torí lọ́pọ̀lọpọ̀ ọgbà àrífín ọmọ sí kí ni yọ ọmọ jẹ jáde lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn sẹ́mì tó lágbára téèyàn òkú òun lè sí wọn tó lè sí ọmọ sí mẹ́rin lẹ́yìn náà ọlọ́run lẹ́ni kọ́ ṣe ń gẹ ìyá ọkọ tó burú àbí bàbá tó burú ọwọ́ àfi sùúrù tẹ́ lọ́rùn títí tí wọ́n fi sọ pé a ah, ìyàwó rẹ̀ ìyàwó dáadáa ìyá àti hàálèmọ̀ hàálèmọ̀ débi tọ́lápẹ̀rẹ̀ ni o tọ́ba tí wọ́n ń ṣe sùúrù wọn náà lọ́wọ́ àjòkó jèrè ọmọ ó jòkó jèrè ọkọ gbogbo àwọn ìyàwó ọlọ́mọsàjì ó jèrè ọkọ ọlọ́jì ó jèrè ọmọ ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ilé yín ó yàtọ̀ síbi tó wà yẹn ní tí wọ́n tó lè gbà nílé yín o lè má gbà ń bẹ̀ yẹn ní tó lè gbà nílé yín o gbọ́dọ̀ gbà níbí ní tí máa jẹ́ kí obìnrin kórí dáadáa sí sí àwọn ńlọ rẹ̀ yẹn ẹ̀yọ́ màá yá mi alqawlu bi annahu as-sabru wa látara àwọn fámìlì ọkọ àlejò ló dé lágọ mọ́kànlá òru ẹ̀yàn ọmọ pé ń bọ̀ òun kàn jábọ̀ náà ni lọ́wọ́ kan géètì lágọ mọ́kànlá alẹ́ ta lọ́wọ́ ń bẹ̀ wọ́n ní wọ́n kù ní láti bo èmi àbúrò bàbá ọkọ ẹ̀ ha iṣẹ́ ti dé àbíṣẹ́ òde òru náà ló gbé oúnjẹ kaná o òru náà ló ṣe kí ni ẹ̀hẹ́n ìlọ́wọ́ rọ̀ṣẹ̀ òru náà lọ darun mọ́jú nítorí àtìrí ìyọnu ọkọ rẹ láti fi wá yọnu ọlọ́run wọ́n jí obìnrin méjì lagomakala ah! yọkọ òṣè tó bá kọ́kọ́ ṣàràrà tó bá kọ́kọ́ kò ọkọ ọkọ yóò ni yóò bọ̀ pé ẹ́ ń torí mo ti kàwé ó kàwé gan ó kàwé òní àmọ́kọ̀ kàkéwú nídìí bẹ́ẹ̀ bàbá yìí náà wá jẹun ó jẹsẹ̀ mọ́ tó gbóná lágo méjìlá àbí ago méjìlá náà tó rẹ́bi wo bí bàbá àbúrò bàbá ọkọ rẹ̀ ó sì ṣàdúrà fún pé ah obìnrin abóbìnrin lé torí bọ́dà ṣe ń bọ̀ yóò ti mọ̀ pé ah létà wà tóun wọlé òun kọ́mọ̀jẹ̀ pé ọ̀dà àárọ̀ kì í kóhun tó jẹun gbogbo àwọn àmàláàtì gbogbo àwọn eh, ma'ashara tayyiba ní àrùsúnà ló ní ìyá ọkọ yọ lọ́ọ̀kan ojú ajá ó ti pán wọn tí lójọ́ kan ó ti ní malaria ọlọ́run fi lìbà kò sí ìkankan tí ń sí pọ́blẹ́mù rẹ̀ náà ní pé ìyá ọkọ rẹ̀ ń ṣe kíní ọwọ́ aláǹtì ibi wọn dáná fún ya láàárọ̀ wọn dáná fún ya lọ́sàn wọn tún bí kí ni ìyàwó jẹ nírọ̀lẹ́ lálẹ́ gbogbo yẹn wọn ráyè gbogbo yẹn o bí ìyàwó rẹ bá ti ń sọ bẹ́ẹ̀ mà bẹ̀ lọ́hùn ò tí ì rí ìyàwó gidi o mà bẹ̀ lọ́hùn mà fún kọ́lọ́n yí padà abẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn obìnrin wa kọ́lọ́ mọ́sàbà ṣàtúnṣe wọn wọn agbára ọlọ́wọ́n bá wa níparí ọ̀rọ̀ mi Ah, diyafatuhum ama sàlejò àwọn fámílì ọkọ wa anábì ni man kana yu'minu billahi wal yawmil akhiri falyukrim dayfa anábì ni tó bá gbàgbọ́ wípé Allah wà tó sì gbà péjọ́ alìkìyàmà ń bọ̀ tàbídé wájú ọlọ́run kọmọ sàpọ́nlé àlejò àpọ́nlé àlejò ìtọ́jú àlejò ọlọ́run só mọ́ yín máa nì nígbà tó bá gbà wí àlè màkọ́ gbọ́ aláàgbọ́ ó dìgbà tó bá ń tọ́jú àlejò àlè mà pé ọgbọ́jọ́ àlè kìí àmà gbọ́ ó dìgbà tó bá ń tọ́jú àlejò báyìí bá sì ti dé ẹ̀yàn màyá mi àwọn obìnrin wa wọ́n ní faradà ó lè jẹ́ pé yàrá rẹ̀ gan lálejò ó sùn ẹ̀yọ ọkọ tẹ́lẹ̀ pé ìyàwó sùn lẹ́lẹ̀ ẹgbẹ́ máa ṣẹlẹ̀ nígbà tí ilé ọba tóbi nígbà míì àsìkò táwa máa ń jẹun ago mẹ́wàá ni ìyá tó wá láti lóòkè yìí ago méjì àbọ̀ làwọn ṣe kí ni làwọn jẹun agbẹ́bẹ̀rẹ̀ ni ajẹ́ ogomi kaná ó ti kẹ́sùbà tán sísẹ̀mù lé ó ti yípadà ní ẹ́ alákọ́bá ní mọ́mí iṣẹ́ ẹbá ṣe sùúrù tẹ́lù kúlọ̀kù ní làwọn jẹun bí o ìyàwó ní ẹyìn ọjọ́ ìyàwó ní ọjà bẹ́ẹ̀ ọjà sábà gbọ́kọ̀ ẹ̀ wá ẹ̀ bá gbé Ibrahim wà lókè oníkọ́yọ̀ ojú sí fi ń sàlẹ̀ alọ́rọ̀ kan yóò bá gbé Ibrahim ibi pàbí wọ́n lágọ́ mẹ́wàá ní lẹ́yìn jẹun méjì àbọ̀ làwọn jẹun lábàá wá tètè wọ́gbọ́n tí ọba dá sí kí ló ṣe Ibrahim mama ẹ máa ṣe sùúrù ní o ó gbèpè ọ̀sàrẹ́ ọ̀sàrẹ́ ó lè bá màmá gbé ògì kaná ẹ̀kọ́ làwá ń pè ògì ni wọ́n máa ń pè lẹ́kọ̀ọ́ èyí tí wọ́n wá sí ìgbé kaná kílẹ̀ ń pè ọ̀rẹ́ kù wọ́n ti darúgbò tó mọ̀gárú ẹ̀yọ́ mọ̀ yá mi wọ́n tó mọ̀dá ń pé sáré bá máa ṣe oúnjẹ tí ẹ bá fẹ́ ṣe kí ni tẹ fẹ́ jẹ obìnrin dáadáa yóò flush ìgbẹ́ ìyá ọkọ rẹ̀ yóò tábà fún tí ìyá àwọn bá ti darúgbó dépò bẹ́ẹ̀ àbọ̀ rẹ̀ ẹ́ àtọ́bá rẹ̀ òbí ìyàn lè yọ́n mà sírí ìyàwó yàn ìyàwó dáadáa ẹ lè mọ̀ bó ṣe dáa tó ó dìgbà tí àwọn òbí yín bá ní challenge ìyàtọ́bá wa kọ sí wọn gbà yẹn ní ó jẹ màrú èèyàn tó ṣe kí ní ìtọ́jẹ ṣẹ̀ṣẹ̀ arábìnrin yẹn tí ń tọ́jú ìyá ọkọ rẹ̀ òun náà ń gbin dáadáa ni o tó náà bá darúgbó irú rẹ̀ lọ́lọ́wọ́ fún ọmọ tiẹ̀ náà tọ́jú ọkùnrin tí ó wà tọ́jú òun náà àlùjẹ́sà ìjínsìn ahmed tó bá ti ṣiṣẹ́ rí máa retí ẹ̀ allah láyé mood ọba tí ó sẹ̀sán ò ní kú wala yansa kìí sí gbàgbé wala yàtọ̀ fọ́lọ́ kìí ti sàbòsí àlùjẹ́sà ò ní ihsan illa àwọn obìnrin kan bẹ́ẹ̀sì tí wọ́n ti wọ challenge ikú wọ́n ti wọ kíni inú challenge wọn lágbára látara pé àwọn òbí ọkọ ẹ̀ wọ́n ti darúgbó yóò wá dáná bàbá lọ́tọ̀ yóò dáná ìyá lọ́tọ̀ yóò sì wá dáná ọkọ àti fámílì torí tí ìyá ń jẹ ọ̀tọ̀ ni tí bàbá ń jẹ ọ̀tọ̀ ni gbogbo tí ń ṣe yẹn ń ra ìfẹ́ ọkọ ẹ̀ ń fi ń wáyọ̀ ọ̀nà ọlọ́run lẹ́yìn náà ọlọ́run máa ń falùbáríkà sáwọn ọmọ ẹ̀ ẹ̀yọ́ màyá mi ọlọ́ni ma yabuluga náà ìndà kalikibara ahaduhuma aukilahuma ọlọ́run ọba ní ẹ̀tọ́jú àwọn òbí torí pé ìbá àjọ kan lọ́bá dàgbà sí lọ́dọ̀ àbáwọn méjèèjì fàlàtàkùnláhùnmá ó fẹ́hùn wà látàní hàrùnmá ẹ má sọ̀rọ̀ tí ó bà wọn ló ń jẹ́ lẹ́yìn náà ẹ̀sìn gbọ́dọ̀ dágbé mọ́ wọn ọkọ ìyàwó rẹ̀ náà torí òun wà nílé pẹ̀lú wọn ọlọ́run ti jẹ́ yé wáyé pé àwọn òbí wa tó má ti dàgbà ọ̀dọ̀ wa gan lọ́yẹ ká máa ṣe kíní ká máa gbé tọ́nà bá jìn láàmọ́ pé tọ̀rọ̀ já gbọmọ̀ ọ̀dọ̀ fún wọn àmọ́pìlẹ̀ ní kó gbé wá sọ́dọ̀ rẹ̀ gbé wá sínú ilé ẹ fún yàrá ní yàrá kan kẹmọ tọ́jú ọmọ tọ́jú rẹ̀ ọmọ mójú tó yẹ ìyàwó rẹ̀ náà yọmọ ràn lọ́wọ́ lérí ẹ̀ ah, ọmọ ya <laughs> mọ́dí ìyàwó rẹ̀ sọ do lórí ibú o tí ìyá rẹ̀ bá ṣépè lé lọ́rùn <laughs> yọ̀nà o yọ̀nà o èyàn kéwkéwó débi kọ́ bá gbèpè tọ́ bá ṣe yẹ èyàn ò sílọ̀ sílọ̀ débi kọ́ bá gbèpè tọ́ bá ṣe bá bẹ́ẹ̀ jùrèjì ìyá ìṣẹ́pẹ̀lẹ̀ ó mú wòlé ọlọ́ni iná ọmọ àfáàbà ní ìsọ̀hílà wòlé ọlọ́ni ìpìyà sí mú ẹ̀dàkùn ẹjá sọ fáwọn ìyàwó wa bí wọ́n ṣe fẹ́ tọ́jú wa ká tọ́jú àwọn ìyá wa àtàwọn ẹbí wa jù bẹ́ẹ̀ lọ nítorí ìyọnu wa ẹ̀yọ́ lẹ́yìn náà nínú àwọn ìwọ̀ ni pé kí ìyàwó kọ́ máa dé fóun parí ìjà tí máa ń lọ láàrin ẹbí kọ́ mọ̀ máa dákun kọ́ máa dé fóun náà máa dákun náà máa dẹbí wọn rú lẹ́yìn náà yọ́ máa ràn kọ́ lọ́wọ́ láti ṣe dáadáa sáwọn ẹbí ẹ̀rí àǹfààní tó wà ń bi kí obìnrin ó tọ́jú àwọn fámìlì ọkọ ẹ̀ alákọ̀ọ́kọ́ yóò jẹ́ ẹni tọ́lọ́ ń yọ́nú sí nípasẹ̀ ìyọ́nú ọkọ rẹ̀ tọ́kọ bá ti yọ́nú sí yọ́ wà lìjẹ́ náà anábìlì obìnrin tó bá ń kírun wákàtí márùn-ún sínsìn gbáwẹ̀ àbí ẹ̀yìn sínsìn kírun wọ́n àtọ́ àti zaújà ha tí ń tẹ̀lá ṣe ọkọ̀ rẹ̀ kí ìlàlá ha wọ́n sọ fún ìdúkùlí min àbúwá jẹ́nà ti sàmánì àti ṣèkì lẹ́kọ̀ọ́ jẹ́nà mẹ́jọ lọ́wọ́ ńlẹ̀ níbo tí ń ìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ọlọ́run wá fi sípò ìrun wákàtí mara ọlọ́run fi sí kàtígórí àwẹ̀ Ramadan ẹ̀yọ́ maya mi ìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lé nìkọ́lọ̀ mọ́sàbá tún wọn especially àwọn tó bá ṣe ti kàwé àbówó bẹ lọ́wẹ́ ṣe rí iṣẹ́ táwọn obìnrin ń ṣe iṣẹ́ ìṣe àrámù fún obìnrin o àmọ́ yọ́kàn wọ́n àtọ̀rọ̀ ọgbọ́n bá ń bá fún olówó oúnjẹ òun máa ṣe kíní I have money now I have money ó sì ní money lọ́tọ̀ àmọ́ kò ní imani she has money but eh, she has no iman gbogbo owó yẹn ẹ eh, òtù bá ń tẹ́ níwájú gbogbo tó wà kò ní ọmọ wọ́n ní obìnrin tí wọ́n ti ń pọ́kọ̀ ìlé yọ́ máa pọ́n wọn ńlọ rẹ̀ yọ́ máa pọ́n wọn lé wọ́n láwọn fámílì ọkọ nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa fi nǹkan ránṣẹ́ sí ni tọkọ bá lọ lókè àbọ́lọ́bì kan báyìí wọ́n di ẹrù fún pàfúnyàwó ẹ̀ pàfúnyàwó ẹ̀ pàfúnyàwó ẹ̀ pàfúnyàwó ẹ̀ ọ̀nà wà òkè àṣíwọ̀n náà lọ́wọ́ tóbi tó báyìí ní tó ṣe ní ó nígbà àwọn náà ń wá àwọn pé ẹ parí ìjà wọn àtàbúrò rẹ̀ wọn àtẹ̀gbọ́n obìnrin dáadáa nìyẹn tọ́lá àwọn tó ń ṣe dáadáa sí yẹn àwọn ẹbí ọkọ rẹ̀ ni obìnrin mi tó bá ní tó kọ́kọ́ rẹ̀ ọmọ sílẹ̀kùn géètì kò ní sí ibi tó kákọ́ ọkọ ẹ̀ dé ó ní no no no I receive for any visitor from now àfáwọn ní ṣé bó ṣe wíṣì náà nìyẹn ọ̀dà níjọ́ láwàá sí géètì I will tell you I will tell you ó ti gbá ṣòkòtò ó ti gbé kí ni lé lọ́wọ́ ó ti gbé ṣíkẹ́tì lé lọ́wọ́ àdìjálù kọ̀ wà múdà alànìsá ọwá di alànìsá kọ̀ wà mátú alàdìjá alámọ́sà sọ ní mẹ́ sórí tí wọ́n kọ̀ bá tẹpá mọ́sẹ́ ọ̀pọ̀dà dàbẹ́ mọ́sọ̀lẹ́ ìwọ wọn ní kọ́ máa ń fún kìí sọ wọn ní kọ́ máa ń fún ọ bí ìwọ bá ti ń náwó lé ọ lérí tí ń sanwó sí kọ́ ọmọ tí ẹyọ kan ní ọgọ́rùn-ún lọ́pọ̀ aláṣẹ tí ó tẹ̀lé àwọn yòókù ọmọ sọ fún ọ pé wọ́ má disturb mi o wàhálà tí mo ṣe ṣe ṣe náà ìwọ náà ló ṣe kí ni wọ́n náà lọ ń jẹ́ gbogbo ẹ̀ kọ́lọ́mọṣẹ́ wa lẹ́rú fáwọn ìyàwó wa kọ́lọ́n jẹ́ akátó kọ́lọ́n wá jẹ́ tó lọ́kọ ó fún aláàrùn sìkì tó gbà yìí nítorí pé wọ́n ya Kàdíjà àwọn ìyẹn lówó wọn tẹríba irú wọn tó nǹkan wọn wà o wọ́n wọ́n wà ń kalẹ̀ bá ṣe wà yìí tòun tán yọ ọjà rẹ̀ tí ń ta náà àti gbogbo dáadáa tọ́lọ́ ṣe fún náà yóò ní àbúbò lẹ́ ṣe fẹ́ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sílẹ̀ èmi náà ṣe kíni èmi náà fẹ́ ibi tẹ́fẹ́ kọ́ màá yọ lọ́mí wọn fara mọ́ rú àwọn obìnrin bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́sá bá wa sàlékún dáadáa fún wọn àwọn tí ò tí dà bẹ́ẹ̀ kọ́lọ̀ bá sọ àwọn náà dà bẹ́ẹ̀ ọlágbára ọlọ́run bá wa ẹ máa yá nínú ẹ̀sìn àwọn àna nídìí ọkọ̀ àti àná nílé ìyàwó wọ́n láwọn náà kọ́ra wọn wọ́n bùkátà ní àkíyèsí àwọn àná oríṣiríṣi ló wà lérílẹ̀ ayé àwọn míì dáa ọmọ wọn náà dáa àwọn míì dáa ọmọ wọn dáa wọ́n sì ní ọlọ́mọ burúkú sẹ́fẹ́ ànábùnú òṣèṣẹ́ kínní ní òṣèṣẹ́ ní ọmọ míì wá dáa bàbá àti àdọ̀ sórí àwọn ẹ̀tọ́ tó bá jẹ́tọ̀ ti tiẹ̀ ìwọ máa ṣe tó bá ní kó wá ra mọ́tò fún òun tó ti ra kẹ̀kẹ́ fún bàbá tiẹ̀ sọ fún pọ̀ lágbára kó o sì fún ní tó bá lágbára tí máa wá ń bínú ọ̀lẹ́sẹ̀ àwọn àmì àmì ìbẹ́tọ́ dé pé wọ́n sọ fún ìyàwó ọmọ wọn pé wo nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lọ́gbọ́dọ̀ máa ṣe típàrọ̀ sí kíní típàrọ̀ ká ṣèyí típàrọ̀ ẹ bá ká láàrin wa àtọ́lọ́wọ́n bá òfin ó kú fọlọ́wọ́ àwọn àmì ìbẹ̀tọ́ jẹ́ pé wọ́n máa di ẹrù ru ọkọ ọmọ wọn tí wọ́n sì mọ̀ pé kò lè ṣe kíni kò lè gbé sọ fún oníkọ́bá sẹ́ni two hundred thousand sọ fún oníkọ́bá sẹ́ni hundred thousand ọkọ sì gba fifty five thousand lóṣù yọ̀ọ̀sán oúnjẹ wọ́n bá dájọ́ gan àjọ ìnáyẹ̀ ìgbàlẹ́ yóò fi sanwó lé ní bàbá wa ń sọ pé ó gbọ́dọ̀ dá ó gbọ́dọ̀ fún omi iye báyìí bàbá ìyá náà sọ pé òun gbọ́dọ̀ gba iye báyìí lọ́wọ́ ẹ̀ wọ́n sọ ọmọ di atm tí wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń gbowó wọ́n mọ̀ wá fọmọ yẹn fìtínà arákùnrin yẹn tí òun wá rí nǹkan gbà táwọn àna yẹn kan lè bẹ̀rù ọlọ́ ẹ lè bẹ̀rù ọlọ́ làbọ́ rárá wọn làbọ́ rárá má fara ní wọn náà fẹ́ fara ní ọ má fara ní ọkọ ọmọ rẹ ẹfẹsẹ ìyàwó ọgbọ̀rọ̀ ra màlúù kan fún yín torí pé yín ṣiṣẹ́ bí báyìí ẹ ẹ mọ̀ pé commitment pọ̀ ni bí ṣe náwó sọ́dọ̀ yìí ní náwó síbòmí náà àwọn ibi jẹ náà tí wọ́n fi láti bẹ́ńlẹ̀ táwọn ọ̀rẹ́ bẹ́ńlẹ̀ táwọn ẹbí bẹ́ńlẹ̀ ẹ̀dá pẹ̀lú mọ́jì agbé la yukallifu nafsan illa usaha ẹrù tí ọkọ̀ ọmọ wa tí ọba lè rù ẹmọ́jì azẹ́kíní ẹmọ́jì adìrò lẹ́yìn náà wa bàbá àti ìyá ìyàwó ọmọ wa ẹmọ́jì afẹ́jìnlẹ̀ kábẹ̀rù ọlọ́run káwa náà rántí pé àwọn ọmọ tí wọ́n náà bẹ́ńlẹ̀ ọkọ̀ ìyá mi ọ̀nà ró mọ́yàwó ọmọ ẹ̀ lọ́rùn yọ ma dàálà mú yọ ma fìtínà rẹ̀ yọ ma sọ́lẹ̀ mọ́ yọ padà kọ́ ẹlẹ̀ máa bẹ̀ sọ fún yọ kọ́ ẹlẹ̀ kábẹ̀rù ọlọ́run ẹ bá kọ́ ní lẹ́yìn ìbọ́lọ́wọ̀n bá kọ́ nǹkan jàmá ọlọ́run fún níbomi tó dáa ju lẹ́yìn lọ ẹjá bẹ̀rù ọlọ́run bá wọ́n ní gbogbo abẹ́rẹ́ tá a bá fẹ́ fi gún ọmọ ọlọ́mọ lákọ́ fi gúnra wa wò náà ẹ̀ tó láwa náà fẹ́ bẹ̀ lérí àwọn ọmọ wa ká máa ṣàtúnṣe àwọn tá a jẹ́ àna ká ma ṣàtúnṣe àwọn ọkọ àti ìyàwó ká máa wò wọ́n ràn nínú àwọn ojúṣe wa ni ká sì máa ẹ̀kọ́rìjì ọmọ obìnrin pé kọ́kọ́ kọ́lẹ̀ àwọn ìyá kan bẹ tọmọ bá ti rojọ́ yóò ní gbogbo ẹrù ẹ pátá ọyá kó kọmọ ọmọ náà tó náà nílá ká inú nípa aláàzì ní mọ̀tọ́lẹ̀kọ̀ ọ̀nà ní ìdá tí ìnà wà áhà sólè ìdá ọ̀rọ̀ ìyá ní gómìnà sọ ìdá kó tó gbólé ọkọ ìyá rẹ̀ kan sọ fún náà ní pé mo ti mú mọ́tò bọ́ ń sìn kúrò lọ́dọ̀ kàtá yẹn wọ́n dẹ̀ kẹrù ẹ̀ wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ tálábìnrin bá wá wà nílé wọn tó bá ti ń lo ọ̀sẹ̀ mẹ́ta àwọn ọmọ méjì tó kó lọ́wọ́ àwọn ọmọ ọmọdé aláìsí wọn ọmọdé ẹsẹ̀ mú wọn kí ni ọmọ dínkù díẹ̀ díẹ̀ wọ́n mọ̀ sọ fún ọmọ wọn pé sọ fún dáàdì wọn kó fún wọn ránṣẹ́ o àwọn ní kò gbé fóònù kò gbé fóònù rẹ̀ a máa mú lọ sọ́dọ̀ àwọn umarite nígbà jọ́dọ̀ àwọn umarite afá ìlú lọ́màárí ọlọ́màárí 10,000 fi ránṣẹ́ ó fi 10,000 ránṣẹ́ ìyàwó sì mọ̀ pé àwọn aláwọ̀nsì ti kan bẹ́ẹ̀ tó máa ń gbà tí ọ̀rọ̀ rùn mọ́ kò lè tó ná gbàdé ìdóṣù méjì ìyá wọn sọ fún ọmọ rẹ̀ obìnrin pé àwọn mọ̀lẹ́ ń dàmí láàmú òdì sun ó wọ́n lọ fẹ́ sun títọ́ ìrọ̀lẹ́kẹ́ bọ̀

kámọ̀dúdú lé ìyàwó ọmọ wa káwọn náà màgbé àwọn náà láwọn ọmọ níbò míì abẹ́lẹ́wọ̀n nínú àánú rẹ̀ ẹni wọn bá ti mọ̀ sọ yìí kọ́lọ́ mọ́sàájú ó sì wá láǹfààní kọ́lọ́ ń sì wá lẹ́ni rẹ̀ àwọn ẹbí lọ́tún lọ́sì ká má fi ìgbéyàwó àwọn ọmọ wa sílẹ̀ ká má gbà wọ́n nímọ̀ràn ká má ṣàdúrà fún wọn lẹ́yìn náà káwa náà ká má kọntribútù dáadáa sáàrin wọn owó àtàjẹ́ ọkọ àtìyàwó ká ṣàkólé kan lérí àwọn àdán wa àwọn fámìlì ọkọ wa ẹ̀sìn ni ó gbogbo tá à ń ṣe yẹn àfi ń wá ìyọnu ọlọ́run ọba wa ni àbẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọ́sá yìí wà padà sí dáadáa gbogbo àti àti ṣe dáadáa sáànà ọlọ́run jalè máa ṣe é gbogbo àwa tí àti máa ṣe dáadáa ọlọ́mọ́sá tún wá ṣe jù báyìí lọ ọlọ́run bá aláàkó fún wa ní ọmọlúwàbí arzikí àlàáfíà táàfi ṣe ìbádà náà أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا